Praise the Lord. Praise the living Jesus. Ẹ jẹ́ ká lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tí ó wà pẹ̀lú wa, Ọlọ́run tó ń dáàbò rẹ̀ bò wá. ọlọ́run tí ó ń pa wá mọ́ ọlọ́run tí ò jẹ́ kí ewu kówó wá àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun alágbára aláyà tí lọ́run agbórúkọ yín ga yín lógo fún ààbò adún fún ìpamọ́ yín lórí ayé wa lórí ẹbí wa àdúgbàtòlópẹ̀ ẹ̀jẹ̀ kóríwó gbàbọ̀dẹ̀ ẹ̀jẹ̀ kágbára ọ̀tá ó borí wa àdúgbàtòlópẹ̀ ẹ mú wa jáde láyà àtàlàáfíà láti àárọ̀ ẹ sì tún mú wa wọlé láyà àtàlàáfíà ẹ jẹ́ kóríwó gbàbọ̀dẹ̀ ẹ jẹ́ kí wàhálà àti ìdààmú tó kọjá agbára wa ẹ jẹ́ kó jálù wá lórúkọ Jésù Kristi Olúwa gbọ́ ọpẹ́ wa Olúwa gba ẹ̀yìn wa Olúwa gbọ́ ọpẹ́ wa Olúwa gba ẹ̀yìn wa Olúwa gbọ́ ọpẹ́ wa Olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ fún àánú tí a rí gbà lórúkọ Jésù Olúwo ṣeun lórí ọmọ adúpẹ́ o lórí aya adúpẹ́ o lórí ẹbí wa adúpẹ́ o àyìnlógo torí pé ẹ jẹ́ ká gba lẹ́tà bànújẹ́ ẹ̀já gba ìpè ìbànújẹ́ lórí ẹnikẹ́ni lórúkọ Jésù Kristi olúwa gbọ́ wa olúwa gba ẹ̀yìn wa ọba àwọn bó ṣe olúwa àwọn olúwo ṣe àfìyìn fún ọ àfọpẹ́ fún ọ àfògo fún ọ lórúkọ Jésù olúwo ṣeun olúwo ṣeun lórí ọmọ adúpẹ́ lórí aya adúpẹ́ lórí bàbá lórí ìyá lórí ẹ̀gbọ́n lórí àbúrò àfògo fún ọ lórúkọ Jésù Kristi olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa Jésù Kristi olúwa wa a ó lọ síwájú Ọlọ́run a lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ a ó bẹ ọlọ́run pé kọlọ́run kó dára ẹ̀ṣẹ̀ jì wá bó tó bá dé gbogbo ọ̀nà tí a ti gbà dẹ́ṣẹ̀ a ó sọ fọlọ́run pé kọlọ́run kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ kó fi ẹ̀jẹ̀ jésù kó fi yà wá sí máa já gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá dé gbogbo ọ̀nà tí a ti gbà dẹ́ṣẹ̀ olúwa dára ẹ̀ṣẹ̀ jì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ bàbá jésù járí àánú gbà járí àánú gbà járí àánú gbà lórúkọ jésù olúwa pàbọ̀ ẹ̀ṣẹ̀ wa yà ọlọ́run tó kọ́ nípa àti agbára olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ wáyà jésù fàwọ́ ẹ̀ṣẹ̀ wáyà jésù fàwọ́ ẹ̀ṣẹ̀ wáyà járe ànúgbà járe ànúgbà járe ànúgbà járe ànúgbà ẹ̀ṣẹ̀ níwà ẹ̀ṣẹ̀ nínú èrò ẹ̀ṣẹ̀ sí ìwọ ọlọ́run ẹ̀ṣẹ̀ sí ọmọ ẹ̀ṣẹ̀ sí aya gbogbo bí tá a ti ṣìwàwù gbogbo bí tá a ti ṣìṣọ gbogbo bí tá a ti ṣìwí lórúkọ jésù olúwa dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹ̀ṣẹ̀ mọ́jọ dẹ́nà wa lálẹ́ yìí olúwa pa olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹ̀jẹ̀ jésù olúwa fi wẹ̀ wá jésù fẹ̀gẹ̀dẹ̀ wẹ̀ wá bá jésù fẹ̀gẹ̀dẹ̀ wẹ̀ wá bàbá jésù fẹ̀gẹ̀dẹ̀ wẹ̀ wá jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa fàánú gbọ́ tiwa jésù kristi olúwa wá àgbàdua sọfọlọ bó tó bá ní gbogbo ipá tàbí agbára kọlọ́run kó gbé wọn dè kọlọ́run kó dáná sun wọn àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ipá tàbí agbára tó lòdì láyìíká àti àyídà olúwa gbé wọn dè olúwa dáná sun wá lè kápátá sódà ẹlíà kápá sídìí kápólìà gbogbo ẹ̀dákẹ́dá gbogbo èmi sókùnkùn láyìíká àti àyídà wa lórúkọ jésù kristi ẹ wọnú èdè yes àwa iná lẹ́yìn lórí olúwa fúnná sun wọn olúwa dáná sun wọn olúwa kọlù wọn gbogbo ìjọba òkùnkùn olúwa jó gbiná gbogbo ìjọba ọ̀tá olúwa jó gbiná jésù kristi olúwa wa pàdé mi lọ́nà ìyanu olúwa o pàdé mi lọ́nà ìyanu olúwa alágbára gíga pàdé wa lọ́nà ìyanu ká tó lọ o bàbá wa o pàdé wa lọ́nà ìyanu olúwa máa jà wá lásán o sọ wá dàlà yọ lónìí o bàbá pàdé wa lọ́nà ìyanu olúwa ẹ jẹ́ akọrin pàdé mi lọ́nà ìyanu olúwa o alágbára o pàdé mi lọ́nà ìyanu kí n tó lọ alágbára gíga pàdé wa lọ́nà ìyanu ká tó lọ o bàbá wa o pàdé wa lọ́nà ìyanu ká tó lọ alágbára gíga máa jà wá lásán o sọ wá dá láyọ̀ lónìí o pàdé wa lọ́nà ìyanu olúwa ìwọ ló ní ń wá ó bàbá bàbá mo ti dé o ayé mi dọ̀wọ́ rẹ bá mi tún ṣe amen. agbàdúrà a sọ fọlọ́pọ̀ olúwa lálẹ́ yìí wá la ayé mi kọjá pẹ̀lú agbára ìyanu rẹ yes agbára tí ọlọ́run fi ń jẹ́ ọlọ́run ẹ fi agbára náà la mi kọjá. Baba jésù la ayé mi kọjá olúwa la ìdílé mi kọjá pẹ̀lú agbára ńlá rẹ ẹ̀mí máa ń la ayé mi kọjá lálẹ́ yìí yes kò síbi tí jésù tó gbà kọjá tí ò ní nípa ẹja sọ fún pé olúwa la ìdílé mi kọjá olúwa la iṣẹ́ mi kọjá olúwa la ayé mi kọjá lálẹ́ ẹja gbàdúrà lórúkọ ẹjẹ́ ìsàn lórúkọ ẹjẹ́ ìsàn lórúkọ ẹjẹ́ ìsàn bàbá jésù jọ̀ọ́ láyé wa kọjá lálẹ́ olúwa la ìdílé wa kọjá olúwa láyé wa kọjá láyé mi kọjá olúwa láyé ọmọ mi kọjá lọ́kàn mi kọjá láyé mi kọjá láìṣẹ́ mi kọjá láìdílé mi kọjá mo fẹ́ rí ọ olúwa sọ̀kalẹ̀ bàbá jésù máa bọ̀ bàbá jésù máa bọ̀ bàbá jésù máa bọ̀ bàbá jésù máa bọ̀ olúwa láyé wa kọjá olúwa láyé àwọn ọmọ wa kọjá olúwa láìdílé wa kọjá olúwa láìṣẹ́ wa kọjá ẹ̀bí máa fẹ́ rí ọ olúwa sọ̀kalẹ̀ bàbá jésù járí ọ olúwa járí ọ lórúkọ jésù olúwa járí ọ lórúkọ jésù olúwa járí ọ lórúkọ jésù olúwa járí ọ lórúkọ jésù olúwa járí ọ ọlọ́run tó kọ̀ nípa àti agbára olúwa járí ọ ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ bàbá jésù sọ̀kalẹ̀ olúwa la ayé wa kọjá pẹ̀lú agbára ìyanu rẹ olúwa la ilé wa kọjá pẹ̀lú agbára ìyanu rẹ a fẹ́ rí ọ olúwa sọ̀kalẹ̀ ẹ̀mí mọ́ máa bọ̀ bàbá jésù máa bọ̀ ẹ̀mí mọ́ máa bọ̀ láyé wa kọjá olúwa la ìdílé wa kọjá olúwa sọ̀kalẹ̀ sáàárín wa olúwa sọ ìjọba rẹ kalẹ̀ ẹ̀mí wa jọba nínú ayé wa wá jọba nínú iṣẹ́ wa wá jọba jésù kristi olúwa wa àgbàdua àsọwọ́nọpọ̀ olúwa gbogbo ìjọba òkùnkùn tó ń darí ayé mi olúwa finá sun wọ́n dànù yes olúwa gba ìjọba ayé mi kó lọ́wọ́ ọ̀tá olúwa gba ìjọba ayé mi kó lọ́wọ́ ọ̀tá ìdílé olúwa gba ìjọba iṣẹ́ mi kó lọ́wọ́ agbára òkùnkùn ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó kọ̀ ní pàtí agbára ìjọba ayé wa olúwa gbà kó lọ́wọ́ ọ̀tá olúwa gba ìjọba olúwa gba ìjọba olúwa gba ìjọba ìjọba iṣẹ́ wa olúwa gbà kó lọ́wọ́ ọ̀tá ìjọba ìdílé wa olúwa gbà olúwa gbà gbàjọba yé mi kó lọ́wọ́ ta àìkọ́ba sídìkàpá olúwa gbàjọba jẹ́kí tó gbàjọba jẹ́kí tó gbàjọba ìjọba ayé àwọn ọmọ mi olúwa gbà kó lọ́wọ́ ta eketeriaba masunda àìkọ́ba sẹ́ńpọ̀ jùdìkàpá olúwa gbàjọba iṣẹ́ mi kò lọ́wọ́ ta olúwa gbàjọba ayé mi kò lọ́wọ́ ta ẹ̀mọ́ gbàjọba jẹ́kí tó gbàjọba olúwa gbàjọba jẹ́kí tó gbàjọba jẹ́kí tó gbàjọba jẹ́kí tó gbàjọba olúwa sọ ìjọba rẹ kalẹ̀ sínú ayé mi ìjọba ìdílé mi olúwa gbà kó lọ́wọ́ ọ̀tá àyíkọ́ba da yílíkà sídìkà olúwa gbà olúwa gbà olúwa gbà olúwa gbà olúwa gbà ìjọba iṣẹ́ mi olúwa gbà ìjọba ayé mi olúwa gbà kó lọ́wọ́ ọ̀tá gba ìjọba ayé mi kó lọ́wọ́ ọ̀tá ìdílé ẹ̀mí mọ́ sọ ìjọba rẹ kalẹ̀ bàbá jésù sọ ìjọba rẹ kalẹ̀ sínú ilé mi sọ ìjọba rẹ kalẹ̀ jésù ìjọba àlàáfíà olúwa sọ kalẹ̀ ìjọba ìfẹ́ olúwa sọ kalẹ̀ ìjọba ìdílé wa olúwa gbà kó lọ́wọ́ ọ̀tá olúwa gbà lọ́wọ́ agbára òkùnkùn olúwa gbà gbàjọba ayé wa olúwa gbàjọba iṣẹ́ wa olúwa kó lọ́wọ́ àwọn alágbára òkùnkùn olúwa gbàjọba olúwa gbàjọba olúwa sọ ìjọba sínú ayé wa jésù kristi olúwa wa agbára tọ́ta ń lò tọ́ta ń lò lé lórí o agbára tọ́ta ń lò sọ wọ́n dòkú o bàbá oya oya agbára tọ́ta ń lò tọ́ta ń lò lé lórí o agbára tọ́ta ń lò sọ́ọ́dọ̀kú o bàbá agbára tọ́ta ń lò tọ́ta ń lò léwa lórí o agbára tọ́ta ń lò sọ́ọ́dọ̀kú o bàbá oya oya agbára tọ́ta ń lò tọ́ta ń lò léwa lórí o agbára tọ́ta ń lò yóòdọ̀kú o bàbá amen. a ìwé Luke chapter ten verse nineteen ó ní ṣìkíyèsí ebi fún yín ní agbára àti àṣẹ láti tẹ ejò àti àkekè mọ́lẹ̀ àti lórí gbogbo agbára ọ̀tá ó ní ṣìkíyèsí ó ní kò so nǹkan tí a ṣe ṣe yín tí ó pa yín lára ẹ jẹ́ gbàdúrà a sọ fún ọlọ́pàá olúwa tó bá dé gbogbo agbára kágbára táwọn ọ̀tá ń lò tó fi ń bà mí jà olúwa bàjẹ́ olúwa jọ́ dòkú gbogbo àṣàṣì àti àránsí tó ń rán sí mi olúwa dá padà agbára ewé agbára egbò olùwàjọ bàjẹ́ jẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ gbogbo agbára òkùnkùn gbogbo agbára ọ̀tá lórúkọ Jésù olùwàjọ bàjẹ́ agbára kágbára tí wọ́n rán sí wa ètò ń di àlákàlà olùwàjọ bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ tó bá lóhun kóhun tí wọ́n pe orúkọ wa sí tó bá lóun kún tí wọ́n fi fọ́tò wá ṣe ní tí wọ́n fi àwòrán wá ṣe olùwàjọ bàjẹ́ máa lé kapa àìkọ́ba sídìí kapa jẹ́jì tó bàjẹ́ jẹ́jì bàjẹ́ jẹ́jì bàjẹ́ olùwàjọ bàjẹ́ olúwa sọ́dọ̀kú agbára tó fi ń gbógun ti iṣẹ́ wa olùwàjọ bàjẹ́ agbára kágbára tó fi ń gbógun ti ẹnì wa olúwa bàjẹ́ gbogbo ọfà tí wọ́n ń ta olúwa dá padà èkété rúbà àìlíàbà sanfọ jírìkà pọ́lìà gbogbo àṣàṣì àti àránsí olúwa dá padà olúwa dá padà bàbá jésù dá padà olúwa rọ ibi padà rọ padà rọ padà rọ padà èkété libaha maskunda aikobas kempo jirikapa agbára kágbára tán fi ń yọ wá lẹ́nu lórúkọ jésù olúwa jọ dòkú olúwa jọ bàjẹ́ jẹ́kítò bàjẹ́ jẹ́kítò bàjẹ́ jẹ́kítò bàjẹ́ jẹ́kítò bàjẹ́ olúwa bàjẹ́ màlẹ́kẹ̀pẹ̀ sídìkápá gbogbo agbára kágbára tán fi ń yọ iṣẹ́ wa lẹ́nu agbára kágbára tó fi ń yọ àwọn ọmọ alẹ́nu lórúkọ jésù olúwa jọ bàjẹ́ olúwa kọlu agbára náà mẹ́líà kapa sídìí kapa olúwa kọlu olúwa bàjẹ́ gbogbo ẹ̀yin agbára kágbára gbogbo ẹ̀yin àṣàsí gbogbo ẹ̀yin àránsí àìkọ́bádà yìí líka skepo jírí kapa olúwa dá padà ẹni tó ń ta fàánù òkùnkùn lórúkọ jésù olúwa dá ọ̀fọ̀ rẹ̀ padà ọfà jọ bá olúwa dá padà àṣàsí àti àránsí olúwa dá padà ẹjẹ́ àgbàdua yes ẹjẹ́ àsọfọ́nà kọ́lọ́run kó dá padà olúwa rọ ibi padà elia kapa sudi kapa ẹni tó ń ta fa ibi lórúkọ jésù ọfà ibi jó lọ bá olúwa dá padà orí wa kó má ṣe gbàbọ̀dẹ̀ ẹ̀dá wa kó má ṣe gbàbọ̀dẹ̀ tó bá ní gbogbo agbára kábàá tó fi ń porí wa olúwa jó bàjẹ́ eketelia basiri kapolia makuda basidia ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kìí ṣòbàjẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kìí ṣòbàjẹ́ gbogbo iṣẹ́ àwọn gbogbo iṣẹ́ àfà lórúkọ jésù olúwa jó bàjẹ́ gbogbo ìwé seven book of moses tí wọ́n ń pe orúkọ wá sí lórúkọ jésù olúwa jó bínà ẹ̀mí mẹ́jọ bínà rekepo skindia olúwa fúnẹ sundana aliakapa haikoba sẹmpojiri kapoli gabaga safajidia marobiaga sakadailia ẹgbọn lọ jà fún wa olúwa jà fún wa jà fún wa jà fún wa Faraja. fún wa yes olúwa jà fún wa olúwa jà fún ọmọ wa olúwa jà ìdílé wa jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà ẹja sọ fọlọ́ bolúwa tó bá lé ẹnikẹ́ni tó jókòó sórí odó tó ń ṣe ṣẹ́kíṣẹ́ lé mi lórí <laughs> olúwa lọ kọlù ẹnikẹ́ni tó lọ ẹnikẹ́ni tó lọ gba agbára òkùnkùn tó ń lò lórí ayé mi ẹja gbà ó ẹnikẹ́ni tó lọ gba agbára òkùnkùn tó ń lò lórí iṣẹ́ mi olúwa bàjá olúwa kọlù olúwa sọ agbára rẹ̀ gan dòkú tí ó bá kọ̀ tí ó ronú padà olúwa jẹ́ kó nǹkan kó dòkú láìpẹ́ láìjìnà ẹjẹ́ gbàdúrà lórúkọ ẹjẹ́ ìṣọ̀ lórúkọ ẹjẹ́ ìṣọ̀ lórúkọ ẹjẹ́ àwọn ènìyàn kà tó lọ gbàgbára jẹ́ yes ẹjẹ́ sọ fọ́nà ẹni tó lọ gbàgbára jẹ́ ẹni tó lọ gbàgbára kágbára tó ń lò lébi lórí lórúkọ ẹjẹ́ olúwa bàjá gbogbo agbára tó lọ gbà olúwa jọ dòkú mọ́ lọ́wọ́ olúwa jọ bàjẹ́ eliakapa sunda ẹjẹ́ àgbà ẹjẹ́ sọ fọ́nà ẹnikẹ́ni tó lọ gbàgbára kágbára tó ń lò lébi lórí gbogbo agbára tó lọ gbà lórúkọ jésù olúwa jọ dòkú mọ́ lọ́wọ́ jọ dòkú olúwa olúwa sọ agbára rẹ̀ dòkú olúwa sọ agbára rẹ̀ dòkú ẹni tó ń rìnrìn àjò kùkùn torí mi lórúkọ jésù kristi olúwa lọ lù ẹ̀mí mọ́ lọ lù olúwa bàjà olúwa kọlù èkété liabaga sídìkápá olórí ogun ayé mi lórúkọ jésù olúwa bàjà olórí ogun ìdílé wa olúwa bàjà olúwa jọ gbọfà jésù kristi olúwa wá. Wa jésù olúwa wa á gbàdúrà á sọ fọlọ olúwa bí ọdún ṣe ń lọ sópin olúwa lé ibi jìnnà sí mi ibi òpin ọdún mọ́jọ jálù mi ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù orúkọ jésù olúwa lé ibi jìnnà bàbá lé ibi jìnnà bí ọdún ṣe ń lọ sópin ibi tó ń bẹ ní òpin ọdún mọ́jọ jálù wá àjálù ibi mọ́jọ jálù wá olúwa lé ibi jìnnà àwọn olubi ènìyàn olúwa lé wọn jìnnà má lé kápá èkéterubaga sídìá lébi jìnnà sí wa sí ìdílé wa lébi jìnnà olúwa lébi jìnnà olúwa níbi tá a ti ń ṣiṣẹ́ olúwa lébi jìnnà gbogbo nǹkan tá à ń pè ní ebi ibi tàbí ìbànújẹ́ gbogbo àjálù olúwa lé jìnnà makudaba sídìkápá àjálù òpin ọdún olúwa lé jìnnà sí wa èkéteribaha maskunda ayikọba skẹfọ jìnnà kapolia tó bá ní gbogbo agbára tó fẹ́ ba ayọ̀ ẹni jẹ́ lópin ọdún lórúkọ jésù olúwa kọlù wọn fúnẹ́ sun wọn olúwa kọlù wọn olúwa fà wọ́n yà ẹ̀bí mọ́ lé ibi jìnnà lé ibi jìnnà sí wa ibi mọ́jọ jádù wá àrẹ́lù ibi mọ́jọ rẹ́lù wá lé ibi òpin ọdún jìnnà yes ẹja sọ fọlọ́run ibi òpin ọdún olúwa lé jìnnà sí wa jésù kristi olúwa wá agbàdúrà abẹ́rẹ́ fún ẹ̀jẹ̀ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí àtẹ̀mí àtọmọ àtayá àtẹ̀mí àtará ẹ̀jẹ̀ jésù wẹ̀ wá o olúwa fẹ̀jẹ̀ rẹ̀ sàmì ìyè sí wa lára ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù mo bèrè fún ẹ̀jẹ̀ jésù olúwa fi sàmì ìyè sí mi lára àtẹ̀mí àti ẹbí àti ará gbogbo èèyàn wa gbogbo lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù sàmì àbòsí wa lára yes olúwa sàmì ìyè bàbá jésù mo gbà mí ìyè mo gbà mí ẹ̀yẹ mo gbà mí ìyè olúwa sàmì àmì ìyè rẹ olúwa ṣe sí wa lára eliakapa suda àìkọ́bá safa judea olúwa sàmì èsì ọmọ mi lára olúwa sàmì èsì ẹ̀gbọ́n àti àbúrò mi lára olúwa sàmì èsì àwọn òbí wa lára olúwa sàmì àbòsí wa lára àmì ìyè olúwa ṣẹ́sí wa lára gbogbo àwọn èèyàn wa gbogbo àìkọ́bada ilẹ̀ lamẹ́ríkà ní nàìjíríà ní kẹ́nẹ́dà àmì àbò wà lára wa olúwa sàmì yèsí wa lára sàmì yèsí wa lára gbogbo àmì káàmì ẹ̀jẹ̀ jésù kó parẹ́ èkétélé àbá sẹ́ńpọ̀ jùdí kàpá olúwa pàmì àmì káàmì àmì ọ̀tá lára wa olúwa parẹ́ olúwa parẹ́ olúwa parẹ́ olúwa parẹ́ olúwa sàmì àbòsí wa lára jésù kristi olúwa wá jésù olúwa wá a gbàdúrà a sọ fọlọ olúwa tó bá dé gbogbo ọfà tàbí gbogbo ogun tó ń fi òru wọnú ayé mi ẹja gbà á olúwa ti jáde gbogbo ogun tó ń fi òru wọlé wá tàbí gbogbo ọfà tó ń fi òru wọlé wá ẹ pé gbogbo ìgbà mo máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ogun tí à ń jà almost be ninety percent ẹ̀ àtọ́jú oorun ló ti wá yes àtọ́jú oorun ni ẹni pé gbà mí gan bí a ò bá kíyè sára àwọn eré mi wà tó yẹ pé njọ́ <laughs> tó bá yẹ pé kó tẹ̀yìn lọ́wọ́ àlá tí yàn àlá tí yàn ò bá gbàdúrà àwọn ọ̀tá lè fi àlá yẹn wọ́n lè fi yí ire yẹn dànù wọ́n lè fi yí dànù ẹja gbàdúrà ẹja olúwa gbogbo ogun tó fi òru wọlé wá <laughs> ẹja gbà ó gbogbo ẹ̀yin ogun tó ń fòru wọlé wá olúwa finá sogun náà dànù ọfà tó fòrú wọlé wá olúwa dáná sun olúwa ti jáde lára mi ẹjẹ gbàdúrà lórúkọ jésù yes olúwa ti jáde gbogbo ogun tó fòrú wọlé wá ẹ jáde lórúkọ jésù ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde elia kapasuda gbogbo ogun tó fi òru wọlé wá olúwa ti jáde olúwa bí ogun náà wò olúwa ogun náà jó bínà jó bínà jẹ́ ìṣó jó bínà jẹ́ ìṣó jó bínà jẹ́ ìṣó olúwa jó bínà gbogbo ogun tó fòrú wọlé ogun tó fòrú wọnú ayé wa olúwa jọ̀ọ́ gbiná olúwa ṣe ogun náà wọlẹ̀ gbogbo ẹ̀yin ọ̀fà gbogbo ẹ̀yin àṣàṣì tó fòrú wọlé wa lórúkọ jésù olúwa dá padà olúwa ti jáde olúwa tí ogun náà jáde ti jáde olúwa àwọn ìdákàdá makuda basilia gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn lórúkọ jésù mo gbẹ̀gídè ẹ gbọ́dọ̀ èdè olúwa dáná sun wá gbogbo agbára tí ń tòrú tọ́lé wá àwọn agbára nínú mọ́lẹ̀ àwọn agbára tẹni mọ́lẹ̀ àìkọ́ba olúwa gbà yín wí lórúkọ jésù ẹ máa gbọ́fà àtàgínlọ́fà ẹ gbọ́fà lórúkọ jésù ẹ gbọ́fà ìdèkódè yín eliakapa sukajirikapa olúwa sọ wọ́n mọ́lẹ̀ ẹ̀mí máa gún wọn pa olúwa dáná sun wọn mo gbógun tó fòrú wọlé wá olúwa ti jáde olúwa ṣe ogun náà wọlẹ̀ ogun náà jó bínà lórúkọ jésù ogun náà jó bínà lórúkọ jésù ogun náà jó bínà jésù kristi olúwa wa a gbàdúrà pé olúwa gbogbo àwọn alágbára òkun tó ń tọ̀ mí wá lójú oorun olúwa gbé wọn dè ẹ̀mí mọ́ so wọ́n mọ́lẹ̀ olúwa dáná sun wá olúwa tẹ̀ wọ́n pa tá a bá ṣe ń gbàdúrà yẹn ẹ jẹ́ ká mọ fi ẹsẹ̀ tẹ̀lẹ̀ olúwa tẹ̀ pa ẹ̀yin ogun ọ̀run ẹ tẹ̀ pa gbogbo ipa àti agbára tó ń rìn mí mọ́lẹ̀ lójú oorun olúwa gbé wọn dè ẹ̀mí mọ́ mú wọn so olúwa tẹ̀ wọ́n pa olúwa dáná súnmọ́ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ ẹ̀jẹ̀ yìí lórúkọ ẹ̀jẹ̀ yìí lórúkọ ẹ̀jẹ̀ yìí lórúkọ gbogbo ipa àti agbára kan lórúkọ Jésù mo gbẹ̀yìn dè àìkọ́bá sáfà jírí kapa mo tẹ̀yìn pa yes mo tẹ̀yìn pa lórúkọ ẹ̀jẹ̀ yìí mo pa lórúkọ ẹ̀jẹ̀ yìí mo pa gbogbo ẹ̀yin ẹ̀dákẹ́dá àìkọ́bá olúwa bàyìnwé ẹ̀ máa gbiná sọ̀nà eliakapa kunda ilia yakada legaba makodab ẹ̀yin àlùjọ̀nú oru, àwọn àlùjọ̀nú oru. lórúkọ jésù mo gbé yín dè ẹ in the name of jesus asa àti kọ́pọ̀ ń tá a bá dè láyé a ó lọ́rọ̀ lórúkọ jésù mo gbé yín dè makodaba sídìkẹpẹ ẹ wọnú ìdè elekepo suda yàlẹ́ akapa sídìà ẹ máa gbiná lórúkọ jésù ẹ máa gbiná atẹ̀yẹ́pà atẹ̀yẹ́pà atẹ̀yẹ́pà atẹ̀yẹ́pà ẹgbiná sọnù ẹbímọ bẹ́gun dànù ìdá iná kọ́ bẹ́gun dànù olúwa fòru òní jà fún wa ẹbímọ fòru òní jà fòru òní jà jà fún ọmọ wa jà fún aya wa jà fún iṣẹ́ ìrẹsẹ̀ wa jà fún ìdílé wa olúwa fòru òní jà fún wa gbèjà wa jà bàbá Jésù gbèjà wa jà gbèjà wa jà gbèjà wa jà olúwa jà olúwa jà gbogbo ìpàdé okùn tó bá mórí kọ wa lọ fi náà wọ bẹ finá jà fún wa finá jà ẹja gbà finá jà fún mi elia kapa sudi kapa orí mi kó má ṣe gbàbọ̀dẹ̀ orí ọmọ mi kó má ṣe gbàbọ̀dẹ̀ ẹ̀dá mi kó má ṣe gbàbọ̀dẹ̀ gbogbo ibikíbi tó bá mú orúkọ mi lọ fún iṣẹ́ kíṣẹ́ lóru òní olúwa finá jà fún mi forú òní jà fún wa ẹ̀tọ́ wa tán ti gbà lọ olúwa dá padà jésù kristi olúwa wa ẹja gba méjì tó kú yẹn ẹja sọ fọlọ bọlúwa gbogbo eré ayọ̀ mi tó ti sọnà olúwa darí ẹ̀ wá ẹ̀bí àǹfààní mi tó ti sọnù olúwa darí ẹ̀ wá ẹ̀bí má darí rẹ̀ mi wá àwọn eré ayọ̀ ẹbí kò ti tẹ̀mí lọ́wọ́ tí ò ti tẹ̀mí lọ́wọ́ olúwa darí ẹ̀ wá o olúwa jọ tẹ̀mí lọ́wọ́ ìdè tó dèrè mi olúwa já ẹ jẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù tó bá dé gbogbo eré wa tó ti sọnù olúwa dá padà ẹ̀mí má dá padà dá eré mi padà àwọn olóore mi tó wà ní ìdè olùdè tó dè wọ́n olúwa já ẹnitẹ́ ẹbí kò ṣe mí láàánú tó gbẹnúdè olúwa túlẹ̀ tó bá ní ogun tó ogun tí òjò lè sìdé tí òjò lè dìde ìrànlọ́wọ́ ogun náà jò ṣẹ́nu ayé rẹ̀ bàbá ire wa tó há olúwa gbàjáde ẹ̀tọ́ wa tó há olúwa gbàjáde gbàjáde jẹ́kíṣù gbàjáde jẹ́kíṣù gbàjáde ìwọ rẹ̀ mi jáde wá mo pe ìwọ rẹ̀ mi jáde mo pe ògo mi jáde mo pe ayé mi jáde àìkọ́badà ayélujá sídìkàpà èlíẹ́kẹ́pọ̀ sùdà màkúdàbà ayélujá sàfàjìdá ìlẹ̀yà jésù kristi olúwa wa a lọ bèrè fún agbára ẹja ẹja bẹ lọ́rùn olúwa ró mi lágbára so ṣe ibi agbára ibi òpin agbára la wà yìí so inú àdúrà la ti ń gba agbára ah ìyẹn ò lè mọ̀ tójọ́ kó gba agbára ìyẹn ò lè mọ̀ wo youtube uh, yorùbá video yorùbá movie kó gba agbára kò sí even gan ibi tá a ti ń ṣiṣẹ́ tá a ti ń make dollar tá a ti ń make pound pound sterling tá a ti ń make euro a ò lè gba agbára ń bẹ̀ agbára tá a lè gbà ń bí iṣẹ́ náà ni agbára owó owó tá a fi san bíìlì wa ṣùgbọ́n tá a bá ń sọ nípa agbára nípa tẹ̀mí ibi àdúrà láti ń da lágbára ẹ jẹ́ á gbàdúrà <laughs> olúwa sọ mí da lálẹ́ yìí lórí ogun tó ń jà mí sọ mí da lágbára lórí gbogbo àwọn ọ̀tá tó ń fogun jà mí olúwa sọ mí da lágbára ẹ̀mí mọ́ fi náírà omi lágbára ẹ jẹ́ á lórúkọ jésù yes mo fẹ́ da lágbára àìkọ́bàsí ẹ jẹ́ á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 ẹ̀mí mọ́ wọnú mi lọ ẹ̀mí mọ́ gbẹ̀mí wà gbẹ̀mí wà Jésù gbẹ̀mí wà Jésù wọnú mi Jésù gbẹ̀mí wà Jésù wọnú mi Jésù gbẹ̀mí wà rọ ọmọ mi lágbára ró ìyàwó mi lágbára ró ayé mi lágbára ró ẹ̀dá mi lágbára iná ń wọnú mi lọ iná ń wọnú mi lọ iná mi mọ́ wọnú mi iná mi mọ́ wọnú mi iná mi mọ́ wọnú mi iná mi mọ́ wọnú mi iná mi mọ́ wọnú mi bébí wà bébí wà iná mi mọ́ wọnú mi finado mi lágbára agbára tí ò ṣe é pa agbára tí ò ṣe é dè agbára tí ò ṣe é dí lọ́wọ́ agbára tí ò ṣe é yàn jẹ agbára tí ò ṣe é dè lọ́nà olúwa bí wọ̀ mí agbára tó borí gbogbo ogun ojú oorun agbára tó borí gbogbo ipá àti agbára ọ̀tá olúwa wọ̀ mí lágbára èké tẹ̀lé abaka judikapa iná iná mi máa ń wọnú mi lọ iná agbára wọnú mi lọ iná mi máa ń wọnú mi lọ gbé mi wọ̀ tọmọtọmọ bí ayé mi wọ̀ ro ayé mi lágbára ro iṣẹ́ ìránṣẹ́ mi kan lágbára ro lágbára ro lágbára ro lágbára ro lágbára ro lágbára ro lágbára ro lágbára ro lágbára ro mi lágbára ro mi lágbára ro mi lágbára ro mi lágbára anointing láti ọ̀run wá òróró agbára látọ̀run wá olúwa dálé mi lórí yes mo ń fẹ́ òróró tuntun màlí kàpá òróró iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu olúwa dálé mi lórí ẹ̀bí mọ́ gbé mi wọ̀ gbé ọmọ mi wọ̀ gbé aya mi wọ̀ gbé ayé mi wọ̀ gbé ẹ̀dá mi wọ̀ jésù kristi olúwa wa gbàdúrà ẹ fi àwọn programs tí a ní ní ọ̀la àti gbogbo ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́lọ́run lọ́wọ́ pé kọ́lọ́run kó gbàkóso kẹ́mi mọ́ kó sọ̀kalẹ̀ kọ́lọ́run kó wá já èdè kó wá tú èdè àwọn àdúrà tí à ń gbà lọ́sàn-án tá à ń gbà lóru tá à ń gbà láàárọ̀ ẹ sọ fún ẹni pé kọ́lọ́run kó rò òjò àmì mọ́ kalẹ̀ kọ́lọ́run kó kó kó dá iná ẹ̀mí mọ́ kó dá sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa bí a ṣe ń gba àwọn àdúrà yẹn kọ́lọ́run kó sọ wá dá lágbára kó gbé èṣù kó máa ṣẹ́ ẹjẹ́ gbàdúrà lórúkọ ẹjẹ́ ìṣẹ̀ lórúkọ ẹjẹ́ ìṣẹ̀ lórúkọ ẹjẹ́ a fi àwọn programs tí à ń ṣe àwọn ètò àdúrà tá à ń ṣe láàárọ̀ tá à ń ṣe lálẹ́ tá à ń ṣe ní gbogbo ìgbà olúwa gbàkóso ẹbí mọ gbàkóso gbàkóso jẹyìí olúwa gbàkóso màkàdíàbà sídìkàpà gbàkóso jẹyìí ọyà sọ̀kalẹ̀ ẹbí wa máa bá ṣe lọ olúwa ìdè kó máa já ogun èṣù kó máa ṣẹ́ àìkọ́bádà ilika sáfà jìnnìkápá eliaka batoria eliapaka satalia bí a bá ti ń ké pe wọn lọ́run láwọn programs yìí olúwa máa fi náà dá wa lóhùn ọlọ́run elijah fi náà dá wa lóhùn ìyanu kó máa ṣẹlẹ̀ àwọn èèyàn kó máa ní ẹ̀rí ogun ọjọ́ pípẹ́ lórúkọ jésù kó máa ṣẹ́ àìkọ́bádà ilika sídìá àwọn ìpè àwọn ìpéjọpọ̀ àdúrà yìí ẹ̀mí máa gbàkóso ẹ̀mí máa darí wa ẹ̀mí máa gbàkóso máa darí ẹ̀ràn ara mọ́jọ́ lò wá ẹ̀ẹ́lẹ́yà kápá súdìkápá tó bá dé gbogbo agbára tó bá fẹ́ ṣe lòdì lórúkọ Jésù olúwa dán gbọ́fà èkété lígàbà màkúdàbà sídìkàpà ẹ̀bí mọ́ fi prógámù fi ṣiṣẹ́ agbára fi ṣiṣẹ́ ìtúsílẹ̀ iṣẹ́ ìtúsílẹ̀ lèkèpè sídìà yẹ́ríkà bàgàdà ilẹ̀ prógámù lórúkọ Jésù olúwa pòkìkì rẹ̀ olúwa lo prógámù láti tú àwọn ènìyàn sílẹ̀ lo láti ṣiṣẹ́ agbára lo láti ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àwọn tó bá ṣàìsàn tó bá ti ń pè wọlé lórúkọ Jésù jẹ́ kán dẹni ìwòsàn ògo ọlọ́run kó fa hàn ìmọ́lẹ̀ kristi tàn tó bá ní gbogbo agbára kábàá jáde kẹ́ni bá ń sà àyíkọ̀pàdà ayélujá skáfọ̀ jírí kàpà lórúkọ jésù kó bàjẹ́ kó dòkú mẹ́lí kàpà súndẹ̀ kàpà elia kàpà sídìá àwọn àwọn ogun ọ̀run olúwa sàn wọ́n kalẹ̀ jésù kristi olúwa wa yes àdúrà wa ti gbà. ẹyọ jésù olúwa jọba ẹyọ ẹyọ jésù olúwa jọba ẹyọ. hang on, chase with you until my ni mo gbọ́kàn mi lé nígbà tí ayé.